ṣàṣeyèsí o ẹ̀fín báyìí gun ọmọ mi o èyí ti jẹ́ èyí ti ṣe tẹ́ẹ̀kọ́ ọmọ mi rẹ mu mọ́ ẹ wò mí mo ṣe ń dá àfin báyìí ẹ mú wà wájú wọn wọn mú lọ ó bá kà fiyèsí o àfiyèsí o ẹ bá lè yá wa o ẹ mọ owó lẹ o ẹ mọ mo bá jòkó wọn níbi síwájú ohun gbogbo omi tó oògùn lọ́tọ̀ ẹmu rèé omi ni nọ́ọ̀bà bù nọ́ọ̀bà gbélé lọ ìmí lèmi náà bá wọn kàn nǹkan á ah! ẹ mọ ìdún wọn rí irú ẹ̀ rí o wọn rí irú ẹ̀ rí o nípa mo lẹ́wọ̀ ìdún wọn bá ní ọ̀nà o. nǹkan ṣẹlẹ̀ nù wọ́n bá jẹ méjì dẹ̀mú fáwọn tipẹ́tipẹ́ omi lásán ní ìta fáwọn. ẹ ṣe yà ṣé ẹ dákun òṣùpá mẹ́wàá ni àbí mọ́lẹ̀ mẹ́ǹdínlógún lọ́mọ mi ti ń tẹ́mu tí gbogbo ayé bára àìmọye sọ pé ẹ o omi lásán ní tà fáwọn àbí kẹ́ o olówó adé tí tẹ mu gidi o ṣèbẹ́mi náà mo ní ìsìn tí mo jẹ́rìí sí ara mi ń gbọ́n báyìí kàràkàwọ̀ sunkún awo ẹ̀sùn yẹrẹ ni o ibi tó pọ̀ mí láàdé ẹ̀yin ẹlẹ́yẹ o àbíyẹ fìọ̀fìọ̀ ẹ wò mí gbólógbó awo ayé yín o yóò dùn fún yín o ẹ̀kọ́ wọ̀rí ẹ̀dùn níjọ́ mẹ́dùn nìyá o ọkọ ṣáájú kí paramẹ́lẹ̀ ò tẹ̀lé èdò lábàbà wọn kọ́ máa wọ́ lulú lọ lẹ́yìn ìyá ò ní jẹ́ ìdílé mo mọ̀ pé tí n bá ti rí ìyá yóò ní jẹ mí gbé kí lẹ fẹ́ kí n ṣe. kọ̀ǹkì lè rí yan. eré abiyán kọ̀ǹkì. ìyá wa o mo jáyé ó mọ̀ dáa mo gbọ̀rọ̀ lẹ́nu yìí ẹ ṣe jẹ́ ká fèdè hàn jù. ṣé báwa lọ ti ọmọ ọlọ́mọ olùsíkòtò. ẹ jẹ́ apẹ́